jẹ́ o ẹ gbọ́dọ̀ sọ fún wa pé báyìí láti ṣe ẹ̀sìkẹ́rítà bá ti ń ṣe yìí lé ní èjì àwọn aláṣejù tá a wí yìí wọ́n dòkò jẹ́ àwọn èèyàn wọn tó nílà káì tá a wí lọ́kọ̀ kí mọ́ wọn pé wàhálà yín pọ̀ kí ni kí n wọ́n pè yín sí ni. so ọ̀rọ̀ islamic banking tá a bá ní a máa sọ láti àárọ̀ tí ó fi dìkíní tí lè ṣú aláyà ní mẹ́nu kó àmọ́ ta fẹ́ àchífù náà ni pé ká sensitize ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò kí ní ikọ̀ gbogbo wa lọ́kàn o kọ́rẹ̀ ẹ̀yin ìyá wa tẹ́ ń tajà lọ́jà ní wọ́n bá dá islamic bank ilẹ̀ kúrú lọ bẹ̀ ẹ̀ sọ̀rọ̀ rí bẹ̀ torí gbé yìí tá ń pariwo gbé yìí tó bá di pé wọ́n dálẹ̀ tí wọ́n rí èèyàn bẹ́ẹ̀ ọwọ́ wa o gbẹ̀kọ̀tán náà wọ́n dálẹ̀ làwọn èèyàn wọn gan ọlọ́bẹ̀ ó àbùkù ńlá ní ọ̀jẹ̀ ọlọ́mọdé akábùkù gbogbo ọ̀nà tí wọ́n sì fi ní fèlì ni wọ́n ti ń san islamic banking yàtọ̀ fún conventional banking conventional banking regulatory body, uh, body kan ní regulate wọn framework kan làwọn ní méjì ní islamic banking ní gbogbo báńkì ní ṣe central bank nìkan ní ọmọ sọ pé báyìí ni ẹ ṣe báyìí ni ẹ má ṣe apart from that islamic bank ò lè operate láì ní táǹpẹ̀ ní sharia board gbogbo àgbáyé bí wọ́n ti ṣe é kọ́dà ní britain tí wọ́n fi máa protect ẹ̀yìn tẹ́kù nǹkan síbẹ̀ àwọn àfọ́ wà láwọn àfá àtọ́ máa ń pa islamic bank. in addition to òfin tí central bank ọmọ wù wọn lójú lẹ́sẹ̀ àwọn ìṣẹ̀rí àná ọmọ sọ wọn lọ́wọ́ lẹ́sẹ̀ ara àǹfààní islamic bank. náà so gbogbo eléyìí ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ pé ọkàn mi o ọkàn ìwọ náà ọ̀nà kejì tí ó tún fi jà fọ́lọ́nfà nẹ́bí ní eléyìí òun láti ń sọ látàárọ̀ èyí tí wọ́n náà bá rí múnú àwọn òdodo kọ̀ọ̀kan tó gbọ́yà bí ètò ti gbọ́mbò míì bẹ́nìkan bá ń sẹnu wóróworó pé bákan ààgbẹ́ ohun ìrọ́ni ìrọ́ni kò rí bẹ́ẹ̀ ìwọ̀n ìsìlámù ìsìlámáìsì èèyàn torí islamic bank lọ pẹ́tẹ́jì lọ gbáàgbà àwọ orí mẹ́ o fi arabic numerals túwé fún gbogbo ẹ̀yìn tí ń lọ arabic numerals yóò gbọ́ aládé lárúbáwá èyí tẹ́tù máa fi kún a máa ń tara wa púpọ̀ lórílẹ̀-èdè yìí gbogbo ń táwọn kan fẹ́ ká gbọ́yé lónìí ni pé nítorí ń tá a fi múra kankan tí wọ́n fi fẹ́ sí islamic bank ni pé torí pé gọ́vnọ̀ central bank jẹ́ mùsùlùmí ìgbẹ́ sànúsí òun ní ẹ̀yàn sànúsí kọ́dà bí a bá lè yọ ni wọ́n fẹ́ lè yọ wọ́n yọ irọ́ ni ẹ̀dá wọn rọ́ ń bẹ̀ náà sànúsí kọ́ ló dá sẹ́yọ́ Islamic Bank ilẹ̀ Central Bank ọba ń bẹ̀ ni ó ṣe kí ni ọba ń bẹ̀ ni 1991 ló ti wà ní òfin Nàìjíríà wọ́n pè ní bofia Bank and Other Financial Institutions Act àti gbà ó ní nàìjíríà ti fara mọ́ islamic banking wọn kàn pé ní islamic ní adéláwọ̀ ọ̀fẹ́ òun náà ni wọ́n pè ní kíni non interest àwọn òsì jà oúnjẹ ẹ̀rí ẹ̀ pé islam ló níbi àti gbà yẹn láti 1991 ló ti wà kọ̀ wá wà lórí ìwé lásán around that time one láìsẹ̀sì báńkì kan pé kọ́mọ̀ sí islamic bank ní nàìjíríà sanusi èjì ìdè central bank ń gbà wọn báńkì yẹn là ń pè ní habib bank habib bank ń ṣe islamic bank ní gbogbo 90s àwọn ni wọ́n di bank phb lónìí lẹ́fẹ̀ẹ́ rẹ̀ pé kò sí bank phb tẹ́ẹ̀dẹ́ wọ́n láyé islamic window ní wọ́n jogún ẹ̀ látọ̀dọ̀ habib bank ní láti 1991 ọwọ́ agbábẹ́ ọwọ́ abẹ́ títí ẹni tọ́kọ́ fún wọn láìsẹ́sì pé gbogbo àwọn èyí tí wọ́n ń ṣe habib bank gankan yìí wọ́n ń dà pọ̀ ni wọ́n mọ̀ sí ti rìbá náà wọ́n sì pé ara sí ẹgbẹ́ kan gbẹ́tọ̀ sí ti islam ni wọ́n fẹ́ èyí wọn kàn ń fara díẹ̀díẹ̀ ni kò ní padà wọlé mọ́ kéèyàn mú ìtọ́ba pé ni àmọ́ ẹgbẹ́ nípẹ̀lẹ̀ ìpìlẹ̀ báyìí tọ́ kọba mọ́ wọn lá ní jẹ́ ká mọ́ fara díẹ̀díẹ̀ èwo ni ṣé rìbá lọ fẹ́ yà sí àyè ṣé ìtọ́lọ́run lọ fẹ́ yà sí àyè nínú ilé kan náà ọba ẹ̀jí kí wọ́n rádùn rẹ̀ because ní Malaysia and in some other countries lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bẹ̀rẹ̀ báyìí wọ́n ti ti ilé rìbá on record ẹni ọba fẹ́ ní evidence lórí ẹ̀yìn fún àwọn tí wọ́n bẹ̀rẹ̀ báwọn pé Islamic window ní rárá sísẹ́gbẹ̀ convention yìí wọ́n ti padà pa convention lẹ́tì wọ́n ti di Islam fún òun àwọn àfáà sí dákẹ́ báwọn ọ̀rẹ́ lómi ìgbónúgbọ́n sí lè gbà wọ́n máa dàpọ̀ òkun pé ẹjẹ́ bóyá ń gbà wọ́n bá rí orí ibẹ̀ ọlọ́run àwa fọ́nà mọ̀ wọ́n bọ̀tíbí tí ń lọ ni pé àwọn kan wá dìde pé ọ̀dà àwọ̀ tí ẹ̀ gbàdàlú àgbàkíní àdàlú àwọ̀ ṣe islamic banking full fully fledged tí ò ní ládàlú kankan àwọn là ń pè ní jais bank òun làkọ́kọ́ báńkì tí ó rí bẹ́ẹ̀ pé fúlù islamic ta ló fún wọn láìsẹ́sì professor charles solu òun ló fún wọn láìsẹ̀sẹ̀ kìí ṣe sànúsì kìí ṣe sànúsì bá ń bẹ̀ ní àmọ́ gẹ́gẹ́ bí ogbon tí mo wú tí wọ́n ti mọ̀ páwọn lẹ́nu wọ́n sì yí tọ́ hàn pérégede báyìí wọ́n sì yí wọ́n yí ju rẹ̀ wọ́n wá kọ àwọn ìbú ńláńlá sí bí pépà àwọn kankan àwọn ayé náà bá rò pé àbí bẹ́ẹ̀ lórí àwọn là ń dákẹ́ o wàláyọ̀ náà ti ṣàánú ọmọ mùsùlùmí o níjọ́ òun ni wọ́n làwọn bàbá wa ọlọ́run sàlékún dáadáa àwọn bàbá wa àwọn ni wọ́n jáwọ́ bẹ́sìn níjọ́ òun táwọn bàbá wa láwọn ọ̀ràn mọ́ nílé ìwé wọ́n rí wú o torí ilé wọ́n ti ń sọ̀rọ̀ sí ìdíje Richard ńgbà ni àmọ́ lọ́n ti gbàdúrà wa ẹnìkan ò lè sọ̀rọ̀ sí ìdíje Richard mọ́ lónìí ká máa fẹ́ júlẹ̀ ká máa wò ó mùsùlùmí náà ti kàwé ẹjá wa náà ní kọ́rẹ́jì yẹn gbóntọ́ bá ní àpéjá àmọ́ ìwọ náà sọ ohun tí dáadáa ti ń bẹ nú ẹ̀sìn rẹ wí fáyé mọ́jọ wọn ó gbò wọ́n fẹ́ bò ní sólùdò ló fún Jaiz Bank the first fully fledged Islamic bank in Nigeria Professor Charles eh, uh, Chukwuma sólùdò òun ló gbé láìsẹ̀sì lé wọn lọ́wọ́ àbí ó sì wá di pé eh, Sanusi làwọn afẹ́ lè yẹn ń bá pé òun ní òun lọ́wọ́ adá òun kó dà lẹ̀ òun tẹ̀kán lásán yẹn tá ń gbé nàìjíríà lọ islamic development bank dr konjo ìwé àlà àwọn èèyàn rí ta wọ́n ronú positively so ẹnu pé sànúsí wá dé ọwá fẹ́ implement ń tọ́ bá ńlẹ̀ ó sì fẹ́ dìjà àbí nígbàtí èèyàn bófin lẹ̀ tó sì fẹ́ lò ẹ̀ṣẹ̀ lè wá pé kó mórí wá kó fi ọfọ̀rún lẹ̀ agbára àwọn ọ̀nà tá ní láti sọ̀rọ̀ jáde nù tí ò ní dànù ya ẹ̀dàkùn àbòsí ìtò inú páàsì ti ní gọ́ọ̀nà central bank àdúpẹ́lọ́dọ̀ọ̀lọ́ tọ́bá ìpé sànúsí ọ̀wà competent ni ọ̀tọ̀ ni tí wọ́n ń lónìí ọ̀tọ̀ ni tí wọ́n bá máa wí àmọ́ orí yẹn orí wọn ò rí bí ẹni rí ipé kọ̀kájú òsùn ọkájú òsùn fẹ́ lè kọjá <laughs> ẹlọ́wọ́ rẹ́kọ̀dù ẹ̀ first class economics ní Sanusi bá jáde lẹ́bí o tẹ́ bá wá wo gbogbo tó ti ṣiṣẹ́ rapid promotion ní máa ní báńkì tó tóbi jù Nàìjíríà ó ti hẹ́ẹ̀dì ẹ̀rí first bank òun lọ gá gbogbo first bank Nàìjíríà kíjọba ó tó pè pé a ah, bíwọ̀ yìí bá gbárí rẹ̀ yìí ti tọ́ sí dá yìí lọ́mẹ́gẹ́ yìí máa bọ̀ wá Central Bank wọn ò rí yẹn wí ni o tọ́ba ẹgbẹ́ nìkan gẹ̀ẹ́gẹ̀ẹ́ gan ni ọ̀tọ̀ ni tí wọ́n máa wí wọ́n ti bàjẹ́ wọ́n ti ní wọ́n kára àwọn lè kó gbé sàtífíkèjì ní oúnjẹ o. pàtà a sì ń fi yẹn ké sí ẹ̀yìn àbúrò ẹ̀ máa gbọ́ náà ẹ kàwé yín kọ́ ẹ̀yìn kéwú náà ẹja kéwú kọ́ lè wúlò fún ṣẹ́rí bá bá ti rí pé ọ̀ka tó wà nǹkan ìwọ náà ó sì lè gbogbo tó fún sànúsí ní confidence wọ́n bá sọ̀rọ̀ bá yẹ wà sí bàwẹ́ àwọn ọ̀rọ̀ tí gọ́vnà central bank ní ọ̀sọ́ rí ìsọ́ yóò sọ senate yóò sọ ní ẹni wíẹ̀ níjọ́ tí àwọn kan wọn láwọn senators ní are you still interested in your job ó ní sí kò wọ́n resignation letter nísìnyí òun sòdodo ńjọ́ tó sọ̀rọ̀ pé ní owó táwọn sínétọ̀ ná pọ̀ ní tí wọ́n wí fún ní floor house ni pé floor senate ni pé sọ fẹ́ kíkù sẹ́ àbọ̀ fẹ́ lùsì sẹ́ rẹ̀ wọ́n bá ti wí bẹ́ẹ̀ fáwọn kan jọ wọn àná wọn sáré ẹni tí ò competent nù tó bá mẹ́ẹ̀ lónìí ibi tó ju bẹ̀ lọ́lọ́wọ́ gbé e sí inṣáàlá ó ní ṣé kò wọ́n fún yín ní lẹ́tà nísìn òun <laughs> ọ̀ wá sẹ́kì ẹ̀yìn lẹ́pẹ̀ẹ́ bọ̀tíntí yóò rí gbogbo yíò sọ ẹ̀yìn ẹ̀gbọ́n àbúrò wa ẹ̀já pọ̀kọ́nà oníṣẹ́ ọwọ́ ẹ̀kọ́ ọdójú ẹ̀ hmm. kọ́dà àwọn ọmọ ìyá wa bíríkìlà nkankan ẹ̀rí pé àṣáàdì máa mú wo lílọ́ta láàfí máa bẹ̀lú mí iṣẹ́ ń gbà mí bàbá wàláì bí àti wá gbọ́ àti <laughs> eh, wá gbọ́ láàfí bẹ̀lú mí iṣẹ́ kò ní ìṣiṣẹ́ ń tẹ́wa lọ́rùn eh? Eh? so ogbò yẹn ọ̀dá ẹ̀kúnbá islam àbí nígbàtí ẹníjọ́ kan bàbá mọ́ bẹ wẹ́dà kan ṣẹ́ kiri oyin àwọn èèyàn wá wípé àwọn àfáà náà nù ọdún gbéṣẹ́ fún wẹ́dà kiri oyin ìbọ̀lọ́wà ní kùránì pé mọ́ bẹ wẹ́dà kiri oyin ọ̀dà àwọn abẹ tó jẹ́ mùsùlùmí sẹ́ abẹ́wà láyà àríyàtọ̀ àríyàtọ̀ gbogbo ọ̀yí tá ń ṣe nísìn àìbá àti wá gbọ́ ni tó ọ̀dá àfàrà mọ́ díẹ̀ díẹ̀ tó bá kù náà ni àwọn wẹ́dà gidi apadà ráwọn gidi mùsùlùmí náà <laughs> àmọ́ ma wọ́n wẹ́dà ní pékìlá gbogbo tó ń kàlùkù bá kọ́ ìdápọ̀ ẹ̀já kọ́ ọ̀yànjú èyí ló fi wúlò fún Islam lẹ́nì kan fi ní máa halẹ̀ mọ́ necessarily níjọ́ta àti ní gómìnà Central Bank àà Sanusi kájú òfin wàláì ó sì ṣe oore kan fún gbogbo ọmọ nàìjíríà tó bá pẹ́lòmí ló ṣe wọ́n ti máa fa fèrè rẹ̀ kí ara ẹ̀nu wọn ò ní gbé kéèyàn ọmọ kó ṣe báńkì mẹ́ta ló liquidate láwẹ̀ ń bọ̀ yìí àbí bẹ̀rẹ̀ àwẹ̀ bàbá báńkì mẹ́ta ni ló ti kú gbálẹ̀ báńkì ègbè tí mo dákọ̀ lẹ́ẹ̀kan ní ti lọ Afribank ti lọ kí ni kẹta Springbank ti lọ wọ́n ti àdánwò ti bá wọ́n ti jọdún kan lọ tí wọ́n ń kan pàṣípàṣì wọn ni wọ́n kan wọ́n kan ọkọ̀ àwọn mẹ́ta mi wọ́n ti fáwọn ti fáwọn náà di September nísìn bẹ́ẹ̀ bá ti ríra yín kúnnú mẹ́sì yìí ìjọba ó liquidate ẹ̀yìn náà ẹ wá lọ wo nu history Nàìjíríà odidi báńkì ńláńlá mẹ́ta kó bá lé ẹnìkan òsì lóòsì kọ́bọ̀ tí ìbá ìgbéròyìn gbé pé báńkì yìí ti kó gbálé èyàn bẹ́ẹ̀ lè mọ́mọ́ òun kálukú tó lọ wọ àkáǹtì rẹ̀ ìsìn gbowó mẹ́ ìsìn ìsìn ìjò lọ ṣẹlẹ̀ rí nàìjíríà ìjò lọ ṣẹlẹ̀ rí báyá sàbánà ní ti àwọn tí ó sàbánà náà bẹ́yà yìí <laughs> eh, ẹ̀mọ́jà olè máa dákọ́ orí tí sànúsí tọ́lọ̀ ń tara rẹ̀ sí gbogbo nàìjíríà mi sí mùsùlùmí nìkan ló lówó láwọn báńkì yìí owó tí mùsùlùmí kéré mẹ́ẹ̀ èyí wọ́n yẹ kárí kí wọ́n kọ́lá kí wọ́n fún lóyè kí wọ́n pariwo ẹ̀ ara àbòsí náà nìyẹn ẹnu ọkàn fẹ́ ṣe islamic bank ọfẹ́ ṣe ọfẹ́ ṣe ṣẹ̀ríà ẹlòmíràn ọfẹ́ ṣe ṣẹ̀ríà bank òun kó sì pinlẹ̀ ẹ̀ gbogbo àwọn ilé ilé náà òbí ní dákẹ́ o kò sínú ọjà o ọlọ́run ti ṣe ọ̀gá wa ti fọ̀nà àwa sultan náà ti sọ̀rọ̀ jáde pé ó tó gẹ́ àyè ṣe adákẹ́dákẹ́dákẹ́ wá fẹ́ sọ wá di múgún àhá ẹwúrú tó sì yìí tí ọ̀pẹ́ rárá ni níbẹ̀rẹ̀ àwẹ̀ ìtì ẹ̀ ní nínú àwẹ̀ náà ni kìí ṣe bìfọ́ àwẹ̀ pé ẹ̀yìn báńkì yìí wọn ò ti lówó mọ́ láti di ọdún kan central bank ní pọ́ǹpù owó sí wọn ní pọ́ǹpù owó sí wọn bóyá wọn padà rówó bóyá wọn padà rówó billions of naira ni wọ́n ti dùn sí wọn nígbà tí wọ́n wá di pé yóò wó yányán oníkí gọ́ọ̀mẹ́ntì ò ti kó bá ọba ìpín nàìjíríà tàná ni àfá wọn kálukú ti máa kárí ìgbésí máa dorí kodò nísìn kódò ó ṣe é débi páwọn òṣìṣẹ́ òlú ṣiṣẹ́ wọn àbí kí lẹ́sẹ̀ tí wọn àwọn ọmọdé ṣiṣẹ́ bẹ́ẹ̀ ó ní ẹ máa jókòó yìí báńkì yẹn lọ lọ báńkì ní ọ̀rà níjò láàrin rẹ̀ rí nàìjíríà adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ọ̀kan lára ti wà lọ́lọ́run ní orí ìsìn ọlọ́run kọ́ mọ́ṣà tó máa fún ṣe sí so gbogbo àwọn eléyìí àkórí ọ̀rọ̀ mi tí wọ́n ń bí kún mọ̀ ń pòrì látẹ̀kan ni pé a ti ń dákẹ́ bò wàláì orí pọ̀ nínú Islam orí pọ̀ dáadáa pọ̀ nínú Islam fún mùsùlùmí àtẹ̀ntí èsì mùsùlùmí ẹ̀mọ́ wàá jẹ́ káwọn kan dá sọ́gbọ̀ọ́ ẹmẹ́jà wọn kan dá nǹkan bò ó káyọ́ má bàa mà ìtí wọ́n fẹ́nu ìrìbù náà ní tòrú nọ́rọ̀ lọ́hì bí àfùwà ihe ẹmẹ́jà gbà ó ní ìtí ò níjà nú wọn náà sọ̀rọ̀ kọ̀ọ̀kan gbogbo bí ọ̀wọ́ náà bá ti lè gbèjà ìsìláàmù lọ́dọ̀rọ̀dẹ́ yìí tá ń gbọ́ lónìí tí wọ́n dọ́rọ̀ mùsùlùmí ilẹ̀ lọ́fíìsì tó gbé wọ́n lọ́kọ̀ọ́ máa pé àwọn sàlámà àlékùn yẹn ni àwọn kìnnìkan ni òun wọ̀ tọ́ lọ́nà bó ti lè wọ́ jẹ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí súnmọ́ jẹ́ lómi lọ àmọ́ mùsùlùmí gani ọkọ̀ ọmọ gani ọkọ̀ kódà tí ó burú jù tí àwọn àwọn yóò gbá àti ah, ẹ̀gbọ́mọ̀ yìí tí wọ́n ń wí ìgbà ẹ̀ mọ́ wọ́n burú jù báwọn lọ́gẹ̀ ọmọ mùsùlùmí so ọlọ́wọ́ bá kọ́ sàmìnà wa o ah, àwọn tí ọfẹ́ ṣe islamic banking náà wọ́n ní ìdàdúwà ọlọ́nkọ́dá kọ́kọ́ bá wà pẹ̀lú wọn torí wọn bẹ̀rẹ̀ lógún ti dìde yìí ó fi hàn pé ní àwọn tó dìde ogun yìí bí wọ́n bá bẹ̀rẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n fi ṣubú ni wọ́n san àgbọ̀dọ̀ dáùtù wọn gbogbo ọ̀nà tí wọ́n rẹ́rìn ni wọ́n máa san àmì bàbá ọlọ́run ò ní gbá ọlọ́run ò ní jẹ́ wọn wa láì dáa àwa nídìí àti máa ṣàdúrà káwà náà sí sọpọ́ọ̀tì wọn gbogbo ọ̀nà èyàn bá fi lè sọpọ́ọ̀tì wọn kọlọ̀kọ́ sí wọn wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi uh, akí àwọn àlùfáà wa ọlọ́run mọ́sàbá wa kí uh, ọlọ́run nígbà kí màná ọlọ́run nígbà kọjọba ọlọ́run bá sàbẹ̀ fún ìmọ̀ fún ọ̀tà àlàáfíà tẹ́lẹ̀ mọ̀ káàkiri ọlọ́run mọ́sàbá ẹ̀dàkùn ní sókè tí òmìn àbá bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣáàtì wà nígbẹ́ a ní islamic bank yìí òun lọ́ tọrọ ó sì dáa fún mùsùlùmí àti ẹni tí kò sí mùsùlùmí ẹ̀dàkùn ní ìbá gbèrò kọba nkalẹ̀ ọ̀nà olóró wípé ní islamic bank yìí tó fi máa rí àwọn èrè tẹ́ pé yọ̀dí àláàlú táwọn yóò fi lè fẹ́ bàbá ìgbọ̀bẹ̀ wọ́n rí àbánú orí gbádùn ti wà náà bẹ̀. ẹ dákun lórí tọ́fíkì ilẹ̀ afẹ́ ká máa béèrè béèrè gbogbo àwa tí a bá fẹ́ béèrè béèrè ẹ dákun tó tọ̀ náà ẹni tó bá ń pè ní òun ò ní béèrè lórí tọ́fíkì yìí. salamu alaykum wa rahmatulahi wa barakatuh. adúpẹ́ lọ́dọ̀ àwọn dọ́kítọ́rù wa ọlọ́wọ́ bá san ilé san làákàyè tẹ́ ń lo ọlọ́run níjọ́ dàrú kwẹ́sàn tèmi ni pé báńkì tí à ń wí a rí pé ó ní àwọn òṣìṣẹ́ tó wọ́n sọ pé lápèjẹ́ mi bá fi twenty thousand bẹ́ẹ̀ twenty thousand mi náà ni kò ní lé kò ní dé ọ̀nà wo ni Islam Bank yóò gbà tí wọ́n fi máa sanwó fún òṣìṣẹ́ tí wọ́n máa ṣiṣẹ́ tó kwẹ́sàn ti tèmi o. sàwọn alẹ́kọ̀ọ́ ti láàbàrákàtù ọlọ́run kó bá sàlẹ̀ fún gbàdúrà fún àwọn àfáwà ẹ dákun ìbéèrè tèmi ó lọ síbi pé tí ọlọ́run bá padà gbé báńkì ìjókòó tí ó ti wà báwo ni ó sì já sí pé nínú òlù tí wá ń bì í náà tààfin ní ẹ̀ka bóyá irú jais bank yẹn àáfin ní branch ẹ̀ ń lọrin àbí tó yẹ pé àwa náà ó rì tiwa dálẹ̀ mùsùlùmí ẹ̀yin àfá àwọ apapà jùlọ ẹ̀yin tọ́lọ̀ ní kí tó gbé sí agbami ayé lónìí kọ́lọ̀ kó mọ́rẹ̀ ẹ̀yin lẹ̀ láíláí so ẹ̀yin wọ̀nyí tó bá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín yóò yára pé ẹ́sì pé nípa àwọn banks tẹ ní wọ́n ti wọ́n ti operate islamic banking system but wọ́n operate conventional wọ́n to operate islamic banking system wọ́n mìsẹ̀ mọ́ra wọn so ṣé kò ní jẹ́ pé àwọn tí wọ́n bá ń fowó pamọ́ sí islamic perspective tí wọ́n ń fowó pamọ́ sí èyí tí wọ́n ó pọ̀ ṣé ṣẹ́gun ò ní gba èrè ò ní gba èlé lórí ẹ̀ ṣé kẹ̀kẹ́ wọn fi owó yẹn sí business lábẹ́nu wọ́n á máa mix èrè wọn máa conventional àbí ṣé islamic kankan fi lẹ́ẹ̀bẹ́ náà pé káfà lọ́rọ̀ sàmàlà àlẹ́kùn arákùnrin dọ́kítọ̀ ìbéèrè bí ọ̀fẹ́ ọ̀kan tọ́pìkì rárá ìmọ̀ bóyá máa pàmì fún ìkéde yìí. salamu alaikum ìbéèrè tó ń gbọ́ ìbéèrè ẹni tó ti fọ́ọ̀lù sínú ìbá yìí báwo ló sì fẹ́ tán pírọ́blẹ́mù ẹ̀ pẹ̀lú ọlọ́run tó jẹ́ pé kò ní jẹ́ ìbálẹ́jọ́ fún kwẹ́sàn tèmi الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين inú mi dùn fáwọn ìbéèrè tí ó jáde ó fi hàn pé ní gbogbo wa la ọkà tara la fi bá lẹ́kṣọ̀ náà lọ irú béèrè yìí ń tọ́ka bẹ́ẹ̀ àwọn béèrè tí ó ní í ṣe pẹ̀lú tó ṣe pàtàkì tó ṣe pàtàkì lọ́rọ̀ islamic banking ìbéèrè alákọ̀ọ́kọ́ àti kejì ojú kan náà ní méjèèjì kí n kó pọ̀ ó sì ṣe pàtàkì púpọ̀ torí pé kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tí òun náà ti ń wo pé ní a gẹ́gẹ́ bí mùsùlùmí o wọn gbọ́dọ̀ pé nkankan ní ìsìlámíkì kí wọ́n á gbé ìfaramọ́ irúbèrè yóò mọ orúwúyẹ ní ọkàn rẹ̀ pé ẹ̀rọ àgbọ̀gbọ̀ wa ní sí ẹ̀sì ní wọn ní gbèlé wọn ní síkíní bó wọ́n sì wá máa rọ́nù ẹ̀ alhamdulillah adúpẹ́ fọ́lọ́run tó ṣe wá mùsùlùmí ṣe rí ara àwọn tí mo ní wọn ò já mà náà ni àwọn òdodo tí wọ́n máa máa dọwọ́ bò ẹni ẹkú tì mí ẹni wọ́n ń pe arákùnrin kan ní Mervyn King kẹsà àwọn tó ti kú o ránkíngì tó sí ni o òun lórí bí Sanusi Nàìjíríà ní England òun ní head àwọn òkín pé tí wọ́n ní Central Bank Central Bank ìlú òyìnbó wọ́n pè ní Bank of England Bank of England irú Amẹ́ríkà bí ẹ̀ bá dá Amẹ́ríkà tó lòun wá Central Bank náà kò ní rí àwọn náà ló kọ̀ mí kí làwọn ń pè Federal Reserve àmọ́ṣẹ́ kan náà wọ́n ṣe federal reserve america and central bank ti wọn bank of england ni bank of ni central bank ti england marvin king tó jẹ́ olórí bank of england yìí lọ sọ̀rọ̀ kan àwọn èèyàn ní gbígbà tó ju bọ́ǹbù ńláńlá lẹ̀ ní ọfẹ́ wúlé gbogbo rìbá cause àwọn òyìnbó tó bá pé research wọ́n ṣe àbẹ́kọ̀ tí wọ́n kọ́ àwọn etijú àti sòdodo marvin king lọ sọ̀rọ̀ yẹn ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ó ní kí n ó ní of all the ways of organizing banking the worst is, is what we have today of all the ways of organizing banking the worst is what we have today end of quote ta ló sọ bank of england sanusi england <laughs> tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọkọ̀ mọ́ ti ń sọkọ́ ọ̀rọ̀ ojú rẹ̀ ò tó kọ́ ó ní of all the ways of organizing banking nínú àìmọye ọ̀nà tó wà tá a fi ṣètò banking nínú kíni àìmọye ọ̀nà nàìjíríà láti sọ ọ́ di fúnra wa bí gbà bí kò sọ́nà míì mọ́ kọ́dà lómi ọmọ sọ pé ẹ má dára yín kí ni mo mọ́ ó ti rówó gba interest Marvin King in of all the ways of organizing banking the worst is what we have today èyí tó burú jù òun lè ta ń lò lónìí ọ̀rọ̀ ńlá ni ọ̀pọ̀lọpọ̀ ló bínú sí ibi ó lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí irú èyí tí olórí gbogbo pásọ̀ England sọ̀kan tí wọ́n fẹ́ lè pàwọ́ bẹ̀rù náà lórí níbi ọdún um, mẹ́rin sẹ́yìn lòún sọ tiẹ̀ ẹ̀ntọ́ jẹ́ archbishop of Canterbury òun ló lórí gbogbo gbogbo èèyàn jẹ́ lẹ́sìn ìtìrí ó ní England yóò tó lẹ́yìn ẹ̀yìn olólóhun ti rí some element of Sharia tó ń fẹ́ kíjọba ìlú èbó wọn adopt gbogbo ayé ló gbé àmọ́ wọ́n já pariwo kí máa ní gbé ẹgbó ló sì lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn <laughs> Marvin King ní àwọn ọ̀nà tí àwọn ọ̀nà tí a fi organize banking àwọn kílógbè àwọn ọ̀nà ọ̀nà rìbá kọ́ nìkan là fi organize banking ká sí kèrè ẹ̀rí nù àwọn ọ̀nà pọ̀ àmọ́ṣẹ́ rí ṣeitọ́n ṣeitọ́n láàrín tó lọ́rọ̀ alẹ́ òun ni ó wá ṣe èyí táwa ń lò tí kéègé lòun lọ wọ́ sí ló burú jù yìí tí ì báyìí pé ṣètọ́n bí ṣe ra ana láìsẹ̀ yìí ẹ rí i pé kò yẹ ká dédé ẹ apart from pọ́lọ̀ ní amadebe tí gbogbo òwe ẹ̀sìn tí kò wá lòun tẹ̀lé wí kódà bá a bá ronú ìjọmọnìyàn gan òun ni kíngì ló sọ fún un lọ́wọ́ because system táwa mú nínú àwọn wéèsì yìí ẹgbẹ́ bò náà ṣe describe ẹ̀ òun ni system tí máa transfer owó from poor to rich ẹnu kòtókòtó àwọn aláìní nìna yóò tó máa kókó lọ́dọ̀ wọn yóò máa fi kún tàwọn olówó gbogbo bí tá bá ti operate convention àti máa ṣẹlẹ̀ nù olówó ọmọ lówó sí olùsí ó sì máa kò ní tó kò ní tó náà ààrẹ eléyìí láǹfààní islamic banking fẹ́ sọ fáyé pé ń hùn initially kìí sọ̀nà kan tó fi organize banking yẹn mẹ́jà tara wa ní tí ń jẹ́ bank fáwọn bá lẹ́kọ̀ọ́ banking and finance in tó pìlẹ̀ báńkì ní tí wọ́n ń pè ní financial intermediation in tó pìlẹ̀ báńkì theory báńkì ní kí ni wọ́n pè ní financial intermediation kó tó di pé báńkì dé báńkì nísìn gbogbo àgbáyé mo ló di one hundred twenty years ní nàìjíríà bí ní gbogbo àgbáyé ọ̀ẹ́sẹ̀ lé ní three hundred years ni pé àájú pé wọ́n ń ṣe báńkì nígbà tí ń ṣe lónìí kò tí wọ four hundred years tábàpá bí nǹkan láíláí kan tẹ́nìkan òrírí ni àwọn èèyàn ń gbáyé kó tó tó báyẹn ọ̀nà wo ni wọ́n gbà jẹ ni wọ́n gbà mu ni wọ́n gbà sóhùn bá àti ẹ̀mọ́ gbogbo àmọ́ ìta amẹ́ríkà nu social study trade by barter ọ̀nà kanu táwọn èèyàn fi gbáyé ní rọrùn a sí wọ́n fẹ́ ra chia èmi sì ní tébù ìgbà tébù bẹ́mi gbé chia ìwọ́n fẹ́ mọ̀ kọ èmi sì lérè mú díẹ̀ wá nógi tiẹ̀ tí wọ́n fi ń sẹ̀kọ èmi náà fún ọ díẹ̀ nú èrè ìwọ náà rákà jẹ sí i kọ̀ọ̀rá ka jẹ sí jẹ èmi náà rẹ̀ kọ mú sí àkàrà tèmi náà ayé sì ń lọ bọ̀t gẹ́gẹ́ bọ́mọ èèyàn sì ń dàgbà sí wọn mọ̀ àwòká ah, eléyìí tún ó tún pẹ́ ni wọ́n wá ronú kan financial intermediation ní ìdólélọ́gọ́rùn-ún mẹ́ta ọdún sẹ́yìn kí ni jẹ́ financial intermediation ni pé kò nídìí ọlọ́gbí ó ṣẹ̀ṣẹ̀ gbé ògì wá kálákàrà ó ṣẹ̀ṣẹ̀ gbé àkàlọ́ aliwa nkankan tí wọ́n mọ̀ fi ṣàpẹẹrẹ pé wọ́n yí òjìlẹ̀ wá kọ́ pé ó sì dédé nǹkan báyìí nígbà tó kọ sórí pépà èmi náà wà wọ́n yí eré mi ẹ́ ó sì dédé nǹkan báyìí já wájọ pépà ní láwàjọmọ́ lájọmọ́ exchange ní tí ó fi yé wa ni pé téèyàn bá mú one thousand naira lọ́wọ́ lónìí tó sì mú one hundred naira lọ́wọ́ owó tí wọ́n fi produce 1000 ní tí wọ́n fi produce hundred lọ kọ́dá àwọn 50 naira ń bẹ̀ lè wọ́n ju àwọn pólímà <laughs> fẹ́lẹ̀ wọ́n ju but kí ló jẹ́ ó yàtọ̀ tí wọ́n kọ́ bẹ̀ ni ni thousand fi ni 1000 fi bọ́ lọ́wọ́ ẹ̀ ní fi sáré mú ní 5 naira ó fi bọ́ ní ó fi sẹ̀sẹ̀ máa wò gbẹ̀ ẹ́ in tí wọ́n kọ síbẹ̀ ni arọ ọ̀nà tọ́mì èèyàn ronú lọ́jọ́ sí ń gorí ọjọ́ ya ẹmọ́tún já gbẹ̀rù lọlé ẹnìkan mọ́ padà ẹ̀kọ́ síbẹ̀ kò sí dédé yé báyìí ìgbà kan bẹ tó gbé gold ni wọ́n ń lò iye tó bá ní gold ni amẹ́ríkà ló kó bá gold àwọn ni wọ́n withdraw kó ń bí agreement gbogbo àgbáyé sí pé gbogbo owó iye owó tí ìlú kọ̀ọ̀kan ní ní iye kíní iye gold tó ní until 1973 àbí nǹkan amẹ́ríkà ló wọ́n sí má amẹ́ríkà wá ráyè nísìn tẹ́ bá ń fọ́lò kíní ní nǹkan bí oṣù mélòó sẹ́yìn amẹ́ríkà ló wọ́n tẹ 600 billion dollars jáde torópò òun rí pẹ́kọ̀ọ́nọ́mì òun ó wíkì òun fẹ́ fi revamp six hundred billion dollars ọba kún tí ń bẹ́ ń lùyọ́ cost inflation àbúrú tó kéré jù ní but cowboy la America America will always think of its interest èyí tí ó bí àwa nù kọ̀bá àmọ́ kí ayé àwọn èyí sì fi bó pẹ̀lú gba interest tàwọn ni káfí lọ bí tàn lọ interfere establish ni pé ẹ̀tàn jẹ́ gbáà ní kéèyàn ó pé wọn sọ̀nà báńkì àbí kéèyàn jẹ rìbá náà òun ni king wí yẹn lára ọ̀nà táwọn èèyàn wá ń lò ní financial intermediation kí n ṣàlàyé ẹ̀ ń kúkúrú òun ni pé chairman wọ́n láwọn study àwọn èèyàn pé ọmọ èèyàn ìtí kan máa wù náà ni pé kí wọ́n máa kà á pé ó níye báyìí ó níye báyìí kọ́ra bí òní náà gbogbo abá ti jókòó yìí nísìnyí yóò wo kálukú kó pé ó ní millions lákàntì kọ́ra bí ò ní di million nísìnyí àmẹ́mi rẹ̀ ọmọ balẹ̀ pé ah yìí báyìí mẹ́mẹ́ yìí báyìí mẹ́mẹ́ aha wọ́n ní báwọn ṣe stọ́dì ọmọ èèyàn yìí àwọn ti wá rí pé kọ́dà bọ́ bá ní bílíọ̀n bó ní mílíọ̀n gbogbo tí ó lò ń bẹ́ kò tó nǹkan ìdákéjì ọmọ èèyàn wá ní pé àwọn kan wá ń bẹ táwọn nídìí mílíọ̀n ti ti ti nídìí àwọn níṣẹ́ wọ́n ní ìròyí wọ́n ní tí wọ́n fẹ́ ṣe tó ọlọ́run ò sì pé dédé àwọn wá ní ní most eh, of the time ẹ̀yìn tẹ́ wá lóòyè ẹ̀yìn ò ní mọ tí wọ́n mọ̀ ẹ̀yìn ò ní mọ́rú iṣẹ́ tí àwọn mọ́ ọ̀nà ẹjá wá kìrìtì intermediary láàrin àwọn méjèèjì kẹ́nìkan wá kó sí wọn láàrin kẹ́nìkan ó ṣe gíní ó kó sí wọn ní ààrin òun yẹ́ wà jẹ́ intermediary gbọ́dà ẹ̀yìn ní tọ́pọ̀ tẹ́ẹ̀sì ní lò nísìn ìwọ́ fẹ́ lò nísìn kò sí ọ̀nà èmi lèmi ó sàtọ̀nà láàrin ẹ̀yìn méjèèjì ọ̀nà wo wá ní yọ́gbà sátọ̀nà báńkì ìtawà ń lò lónìí òun wà wáyọ́ wà ní ọ̀dà chairmanu ẹ̀kú owó yí tẹ́ẹ̀nù ẹ̀kú wá ọ̀dọ̀ mi ó sì ti rí àwọn malam tí àwọn ti ní sẹ́ńlẹ̀ tí wọ́n fẹ́ fi owó sí bọ́bá ti wá gbà lọ́dọ̀ tí yóò transfer rẹ̀ sí ọ̀dọ̀ malam ìdí ń jẹ́ ìta ń lò nísìnyí ẹ wá pé bo àwọn náà wá ronú pé ah, tó bá kẹ̀ sí pé àgàngbà lọ́wọ́ jama ń gbé e fún mara èwo lè retí wá wàhálà táwa ń se ń kọ́ in bí interest nù wọ́n á ní òkè àwọn ti mọ́gbọ́n táwọn ọ̀dà bí chairman bá kó fáwọn èyí táwọn ó fi wí fún chairman náà tí ẹ̀mí wọn fi balẹ̀ ni pé a mọ̀ fún yín lélẹ̀ o a mọ̀ fún yín ní èlé ẹni tí ó sì gbà náà sọ pé ọ̀sán èlé fáwa náà chairman kọ́ ọ̀sán fún òwà wa lọ́ọ̀sán fún ẹ wá pé kí ni wọ́n ṣe wọ́n wà promise chairman pé owó yí yọ́mọ̀ lé yọ́mọ̀ lé 5% yọ́mọ̀ lé gíní 5% àbí 10 ọpọ̀ jù wọ́n wà wí fún malam tí ó lò pé 40 ni ó lé o 5 10 35 40 sẹ́rí difference àárín rẹ̀ òun ni gbogbo lílálá dẹ̀rí dáhùn báńkì nǹkan owó tí wọ́n gbà tí wọ́n ti tàn yí pàwọn òfin yí nìkan báyìí eh? ẹni jẹ́ wà á lò ìlọ́po ìlọ́po rẹ̀ lòun ó fẹ́ mi èmi tí ń lòun àmẹ́mi ní intermediary so that's a way of organizing banking ọ̀nà kanu nínú àwọn ọ̀nà òun la sì ti discover lónìí pé òun lọ worst torí pé a padà rí pé nǹkan transfer owó látọ̀dọ̀ àwọn tí ò ní tó ń tó ń kọ fún àwọn tó níni ń jẹ́ kí inflation wà kò jẹ́ kí sí ó sí ọ̀nà kejì tí islamic bank ń pè ọ sí òun wá ní pé yes financial intermediary náà dà àmọ́ financial intermediary ò mí ni pé ọkàn gbáyàn yìí kò sì pé vélé yìí ọyọ díẹ̀ nínú dé ọyọ púpọ̀ nínú délé yóò fún ọ̀fún ilé ìlẹ́rùn ún mẹ́ ìwọ́dà yóò kó apó èyí wọn kò sí justice mẹ́ ìpalára ní ọ̀padà sẹlẹ̀ fẹ́nìkan tí ó gbogbo ayé rí lónìí gbogbo àwọn báńkì dáa ní wọ́n kó lu nǹkan yóò kéré o ní tó lé ní 500 banks ló close down lágbàáyé láti 2008 sísìn tí economic crisis ti ṣẹlẹ̀ ó ti lé ní 500 banks now financial intermediary islamic banking wá ní pé no àwọn ò ní pé kówó wá owó náà láti tún lọ kó yá ẹnìkan nítorí ó fi ṣe àmà torí wú tí ń bẹ́m̀bẹ́ ẹ̀yìn ẹlẹ́kọ̀ọ́ àwọn tó rídẹ̀ economy wà ní wàmbí economics àhá ẹ̀ ń pè kíní kan ní real economy real economy gbogbo bí tẹ́ bá ti gba rìbá láyé yóò kó bá kíní real economy orí ìta rí nàìjíríà lónìí ìtí ń jẹ́ real economy ni pé economy gidi tí lè sí ọmọ pọ̀ tí product ọmọ jáde táwọn èèyàn ọmọ ríṣẹ́ in ta bá ní ọ̀rọ̀ à kọ́kẹ́ gbáyà ní kó sì gbígbí lọ́rọ̀ jù bẹ́ẹ̀ lọ èmi ní wà lọ dálé iṣẹ́ kẹlẹ́ kò sẹ́ni tí ó lọ bẹ̀ islamic bank ó wá invest sí real economy ara àǹfààní ti islamic tí ó gbé ní ìtẹ́yìn ríhun náà ẹ̀ rí àǹfààní yóò tún wá sọ́kà àwọn míì kan rí islamic bank ó bèèzì lórí real economy kèésì economy akàgbó yàn yàkàgbé fílì owó yẹn àwọn wà gbà á malam tí àwọn ti níṣẹ́ ọ̀rọ̀ pé àkànwá kó fọ́ wọn bá gbìngbé lọ́wọ́ rẹ ọba lọ fi ta tẹ́tẹ́ ọba fi ṣèyàwó ọ̀pọ̀lọpọ̀ ẹni gba agric loan lónìí ẹmọ tẹ́ fi ń ṣe agric loan ẹnìkan ní kẹ́nìkan yá òun lówó ọfẹ́ ṣèyàwó mọ́dà níbo ni ó ti fún ọ lówó yìí owó tó fẹ́ yá yìí sálárì rẹ̀ ẹgbẹ́ kí ló ń kọ́lá kò tinú òun ti apply fún agric loan pé ọkọ̀mọ̀ wọ́rí oúnjẹ apply múra agric marriage law ní wọ́n bí i tí rí bá kọ wọn nù torí pé kò sí tó kan àwọn tó kó fún òfidákò òfidákò kọ̀kan wọn òun ni kíngìkì ní is the worst àwọn làwọn ọmọ wò ó pé àwọn kan àwọn díẹ̀ òun náà ni ọmọ pé àwọn ń fara gba lọ́pọ̀ economy ló ń fara gba because ọba ìpé real economy ní agbọ́dọ̀ rí ipò fi se agiriki wọn lóòtọ́ ibi agiriki wọn láti wá jọ jókòó àwa yìí pé àwa náà má agiriki àmọ́ yìí wọ́n ń ta jílẹ̀ àmọ́ iye báyìí lọ jẹ lérí mọ́ta islamic bank èyí jòkó lọ́fíìsì wọ́n kàn máa gba èsì sára o àwọn làwọn èèyàn tí ó wọ bó ṣe yọ ọlọ́jà wọn fẹ́ dá wúdòwò pọ̀ mọ́ wọ́n mọ ìlú ní ń ta ìlú ní pé so wá já sí báyìí gbogbo èrè tí ọba rí èrè làwọn wà bá sọ tí òfin ní pa málàmù náà lá tí wá tá ń lò lónìí mọ́ sọ fẹ́ nìkan jò ní inú àwọn branch manager branch manager sí conventional bank wá bí ìbẹ̀ ń jòkó jọ wọ́n á ní bẹ́yẹn bá wá bọ́ ní báńkì lọ́la ní sin sunday báyìí náà nìkan wá bọ́ lọ́la kó sì apply lóhùn kó sì kó kò tí ìwà kúrò nínú báńkì rẹ̀ náà àwọn àwọn ajíláwí bá dẹ́ ní pàpàpàpàpàpàpàpà wọ́n bá palẹ̀ mọ́ àti yí tó sẹ́kù nù àdídẹ́ ẹ̀sẹ̀ kó fóhun tí ẹ̀sẹ̀ ń dì sínú àpòdọ́ mo ní ṣe ẹ́ padà gbóhùn ọláwọ́ bá o mo ní kí ló dé tẹ́ gbà ó nítorí pé wọ́n bá pé ẹni òun náà ló kó wá tó kó fáwọn lẹ́gẹ̀rẹ̀ báwọn táwọn ẹlẹ́gìrì dé tí wọ́n palẹ̀ rẹ̀ mọ́ òun náà <laughs> ẹ̀rí pé is the worst àjọ gara wa ni ẹnìkan náà ni wọ́n mọ̀ forí fa àwọn tí ń forí fa lọ́pọ̀ òun ni Islamic Bank obìnrin náà have come into partnership gbogbo ẹni tí máa ń tàn yín pé mo wọ́n ti rówó wọ́n ń rówó ní ọ̀bá rówó wọn ní máa ṣe Britain ẹ̀yìn nǹkan ti tó ewu fún wọn ẹni pé ìbọ̀ ọ̀bá rówó ń bẹ́ẹ̀ kò ní ṣe ẹ wà come into partnership partnership yẹ ti jọmọrú ire tí wọ́n jẹ kí n ṣe pé ìta ń tanra wa lónìí tó pé ní ẹwo bí àdẹ́wò nàìjíríà tí ìbá sì gba Sanusi ń publish ó kọ sórí ìwé gbogbo àwọn tá ń pè lólówó àmọ́ kó wa náà ni wọn ò tún ní fẹ́ sàn torí ìtí àti ń bá bọ̀ nàìjíríà tá àti ń bá bọ̀ sẹ́yìn ni pé ìjọba padà gbàgbé ẹ̀yìn kìí sí pé wọ́n mọ̀ mọ̀ wọn wọ́n mọ̀ táwọn ń ṣe nǹkan ló change irú àwọn Sanusi ni wọn ọ̀ràn kan bí wọ́n bá mọ̀ ni wọn ò ní jẹ́ wọn débẹ̀ pé ọmọ yìí wá ya nǹkan báyìí wọn ò tún ní fẹ́ san gan but gbogbo àìsàn tí wọ́n yí àwọn nìkan wọ́n dẹ̀wọ̀n dẹ̀wọ̀n èmi àti wọ́n là ń fara gbà kí ló dé tí nàìjíríà ò lè san minimum wage tá a sì sẹ́mà gbé fọ́múlà lọ́nbi tọ́lọ̀ ń kẹ́ nàìjíríà dé yìí it's because our distribute wealth wa bó ṣe yẹ ibìkan ní lọ́rọ̀jò sí èrì lásán wà kéèrè ọkẹ́ síbì kan wá jíṣẹ́ àwọn òdò ní ìsìn gbogbo tí conventional bank ń gbé wá nù islamic bank arọ arọ nanú yóò wà form partnership pẹ̀lú yín o lè ṣe mọ̀dọ́rábà o lè ṣe mọ̀ṣáraka o lè ṣe sálámù o lè ṣe ìsìsìnáwù àìmáyé kárí bẹ́ẹ̀ láwọn oríṣiríṣi product ó lè ṣe ìjára muntahiya bitamilik ó lè ṣe munakọsa musharaka mutanakisa yìí jẹ́ sọ yóò fún yín kẹbi mọ ọládín bẹnu islam táwọn èèyàn ti ń rí ṣe lára islamic banking lágbàáyé but in short èyí tó simple mo wí fún yín wọ́n wà fọ́ọ̀mù partnership ibi èrè ni ẹ wà distribute ẹ ti agree ẹ̀yìn tó pé ilẹ̀ ń siṣẹ́ ẹ̀yẹ ma mú 70-30% ti tó àwà islamic bank fáyàn lórí gbogbo àyà wọn ma èyí tàwà ń se lónìí àwọn làwọn fẹ́ jẹ tó ju ìwọ tí wọ́n yá lórí gan lọ wọ́n ni wọ́n èfi bọ́m̀bẹ́ yóò tún máa yá mi ìlú máa ti ń sàn mí yóò tún máa yá mi èyí tí mo mẹ́nu nísìn ọ̀pọ̀ but mo ṣáraka mùtànà kíso yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ́ òun làwọn olóyìnbó àwọn ìbó ti tú wọ́n ti tú sédè tiwọn wọ́n ń pè ní diminishing musharaka partnership tí ó mọ̀ diminish die, die, die, die, tí ó padà wá tán tó yọ padà wá tán in favour of the client ẹ̀yàn wá bá wa òun yọ padà wá jágun ẹ̀ àmáwa náà ti rówó Islamic bank náà ti sẹ́kíní lẹ́sẹ̀ nísìnyí ẹ̀rọ mọ̀kọ́ kọ́sẹ́ ó ṣe gbá ó ṣàwó ah, ìṣe bí wọ́n ti fírí ó tún fọmọ́tò nígbà òun òrówó orin sẹ́ni àbí wọn pọ̀ nísìnyí ẹ́ eh? àhàgbà eh? ọ̀dà wa ẹ eh, wà stọ́dì aráńtí ní àti sọ́nù owó ní islamic bank ọ̀rọ̀rùn àwọn sẹ̀rí àbọ̀dún bẹ àwọn regulatory apparatus kúnlẹ̀ kanrin wọ́n lọ wọ́n lọ wádìí tí kìí sọ mọ́ta gbòó fún jọ ma wá dìun kí jọ ma wá ra bàtà gíga kan àbí jọ lọ kó ra mọ́tò ọmọ tí ò nílàkáì islamic bank bá rọ àwọn yóò dó òkú àmá ọmọ èyí a rí pó ní potentials àti dídáadáa owó ni ò ní tí wọ́n bá wá study ẹ̀ wọ́n study credit rating rẹ̀ ọmọ yìí ìsẹni tí ó gbowó tá wà tì kọ́nà àwọn wàárù àwọn bàbá bàbá sí mọ́ ẹ̀yìn lẹ́ dùndùn fún láti lè pé ọmọ gidi ni tọ́bá ti wá rí bẹ́ẹ̀ ẹwà sọ fọ́mọ̀ yìí pé èló ni gbogbo orin iṣẹ́ rẹ̀ yìí sẹ́rí tó bá mú iye rẹ̀ wá ẹ̀yìn náà wà rán agent lọ islamic bank èyí ṣe gbẹ́nìkan ọkàn máa gbẹ́nìkan lójú bẹ́ẹ̀ bá rí tọ́ dẹ̀jú iye tó ń pè lọ́hun kò gbọ́dọ̀ sọ pé bítẹ́ ti gbọ́dọ̀ rá nì kí wò ti rírin sẹ́nu títí ẹ ẹ wà ara rìn sẹ́ fún ẹ̀pọ́nà wo lẹ́yìn méjì ó fi wá gbádùn tí ò ní nílá ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n bá láwọn ara rìn sẹ́ bó ṣiṣẹ́ kan ẹ̀rí bó ṣiṣẹ́ wọn kàn máa ṣiṣẹ́ fún wọn ní àwọn tílọ̀ ní ọdún kan ni wọ́n yarí pé àwọn ọ̀gbàgẹ́ nìkan ra mẹ́sílẹ̀ báwọn mọ́ àbíkí làwọn kọ́sẹ́ sí tẹ́ pé ẹgbẹ̀ máa báwọn ní ẹ́ àwọn náà fọ́ọ̀mù yú ní àwọn báláwọn ọ̀gbà mọ́ ogbò yí ní Islamic Bank Ọ̀yọ́ ṣáàlá yọ́ wà sọ fún yí pé ọmọ yìí kọ́dà bí ọba lówó ṣọ́ọ̀fù ẹ̀ ti lò mọ́ inú gbogbo ẹ̀ wọ́n bá ní kíyàn kóhùn fẹ́ mọ́ ta Eh, búrẹ́dì lágàkà nísẹ́ni ọ̀gbọ́n tó ń wí spare part wọ́n máa tà lágàkà tó bá gbé spare part lọ́ta ààrẹ ti ṣọ́bù wọn lágàkà sí búrẹ́dì lọ́fẹ́ máa tà lọ Ṣàngó àbí Maraba àbọ̀ wá gbogbo ní Islamic Bank owó àbí kò sọ bí sí ẹsẹ̀ <laughs> kì í pé ọkà wá gbéwé kan wá gbàgbé òun ti rí kan no no eh, búrẹ́dì ò lè tà ń tó wù <laughs> Allahu Akbar nítọ́ dá pọ̀ ní Islam wọn ò fẹ́ kọ́ hàn ní diminishing musharaka yóò ọ̀nà kan nínú àìmọye ọ̀nà wọ́n wà sọ fọ́mọ̀ yìí pé ókè so a ràrin sẹ́yìn kọ́nà owó ṣọ́pù láti tó gbogbo ẹ̀pọ̀ sí wọn náà ti mọye tí gbogbo ẹ̀ jẹ́ ọ̀dà tó o bá ń ṣiṣẹ́ yìí nírú ààyè ta rògbò ti máa tà yìí èló lòròpó lè máa pa lójúmọ́ lọ́sẹ̀ lóṣù àjọ òun nìkẹ́sí bóun ní ọkàn máa kóye tó rí wá tàbá ti wá wò pé ọ wà rí sínébù lóòtọ́ pé iye tọ́mọ̀ yíwú ikọ̀ pa pé wọ́n ma pa yí báyìí ok tọ́bá dóṣù lẹ́sẹ̀ olóhun ma rí 1000 lójúmá ó rí 30,000 lóṣù rẹ̀ islamic bank ó ti ro kó lè gbogbo gbà kèése ti báńkì so ti ní 10% lọ́sàn ọlọ́ wà ní o <laughs> àwọn èèwọ̀n ti wo ogbò ẹ̀ pé à ah, òkè láàrin 25 sí 30 ọ̀yẹ̀kọ̀ máa rí bọ́mọ̀ òun náà bá fẹ́ parọ́ pé òun ò lè rí wọ́n ti wá bẹ́ni tí ń ta skápà àti lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ̀ <laughs> ó ti kò é se tí ọ̀rọ̀ rùn owó àwọn ìṣòwò yàn ní báṣubàṣu wọ́n wà tánbà ti wá establish ọmọ yìí náà ti gbà ok 30,000 lọ́mà rí 50,000 lọ́mà rí iṣẹ́ mi ń lẹ tó lórí 100,000 lóṣù ó dìpẹ́ lórí irú iṣẹ́ ọ̀wá rí tọ́ bá ti rí 100,000 yìí o àwa open account kan ló pa àwa méjèèjì ló kọ àwa méjèèjì ok before then tí mo wílẹ̀ ká kọ́ àgbìrì lórí ẹ̀ percentage mélòó ni wọ́n máa mú rìnrìn mélòó ni tiwa bàbá wò ó pé kíní fifty. 50 bàbá Islam ò pé iye kan ni ẹ pín kọ́sà ti jẹ́ pé ẹ̀gbẹ́ nìkan pa ẹ̀ bá ní 90-10 pé ní tọ́ àwọn ọmọ mú 90 àfẹ́ràn lọ́wọ́ kò a 50 last year, 60-40 láàṣẹ́ ẹ ti agree ẹnu tí ṣẹ̀rí ọ̀fara mọ́ ni pé ẹgbọ́dọ̀ máa wá jẹ́ pé ńgbà tó bá délẹ̀ lẹ́sẹ̀sẹ̀ máa péye báyìí láàmú kó tó ṣiṣẹ́ tí ó dòwó lẹ́ti jẹ́ kọ́ mọ èyí tó wọ́n jẹ arọ̀ ní tí ṣẹ̀rí ọgbà nù kẹwàá sí pé ńgbà tó bá wá délẹ̀ lẹ́wà gbé mọ́jẹ̀mú dé tẹ́ máa rí ti kókó wọn fara mọ́ gẹ́wẹ́ mọ́ náà tẹ́yìn ọwà kó gbòòrò owó kọ̀ọ̀gbà bẹ́ẹ̀ láti ilẹ̀ kó tó dé lẹ́ẹ̀tì fẹnukò lórí iye tó kálukọ́ ọmọ pín now òun nìsìn ẹni ọmọ pín 70% lápẹjúwe báńkì ọmọ àwọn tààtì inú báńkì náà ni ó ti fún ní báńkì ó ti fún èyí tẹ kówó fún báńkì kó lówó bọ́jẹ́ 40 nínú ẹ̀ náà ni ó ti fún èyí náà ẹni tí ó wá hundred ká hundred kọ́ báyìí ká hundred thousand ni ajẹ́gbé seventy tiẹ̀ thirty ni tiwa a ti wá wà nínú contract wa pé àwa ní mọ̀ kó seventy tiẹ̀ fún ọ pé àní máa ṣe kíni ó sì padà rí pé tiẹ̀ náà là ń ṣe a máa fún ọ ní wọ́n mọ́ tẹ̀ níyàwó tẹ̀ ní kàkà àbí bó ti níyàwó náà twenty two àbí thirty two mọ̀ gba thirty forty yòókù àkáǹtì tá a jọ sí ló kọ wá yẹn yọ mọ̀ wà nú ẹ̀ àwa náà tiẹ̀ ń pàwà ti yọ thirty percent ti wọ ọ̀rẹ́dì inú seventy tiẹ̀ ń gbé kóhùn kó nirin iṣẹ́ òun kó ní ṣọ́ọ̀bù a máa wá bá yọ forty kọ́dọ̀ ọmọ mi torí ẹ bá pé tẹ bá bẹ̀rẹ̀ nígbà jọba fi oṣù méjì ó ní ẹ̀rá kó tẹ́ẹ̀nì ẹ máa fún mi ẹ yọ 50 torí ó ti padà gbọ́ torí kílẹ̀ ń ṣe fún diminishing musharaka lónìí ẹ̀yin lẹ́ni gbogbo oníṣẹ́ yìí 100% báńkì lónìí àbí ẹ wá yọ 70% owó tiẹ̀ ẹ kó 40 account ó dùn fún tìǹbọ̀ ẹ kó 40 síbẹ̀ nígbà jọba fi oṣù mẹ́ta owó di 120 nínú orin 1 million ẹ wà á wò pé kí ni percentage 120 inú 1 million ẹ̀yọ́ máa sì ó ti lé ní 10% àbí ah, sorry ó ti lé ní ah, no 1 million lápé àwọn 120 ok yes ó ti ń wọ ẹlọ́wọ́ 12 àbí whatever tó bá wọ example and give àwà ti ní nísí o àwa ní 88% of the business ìwọ ló ní kíni 12% kí ni yíò túnmọ̀ èyí ò ní pé gbogbo ọjọ́ ta bá fẹ́ pé a take into consideration power ká ní tán mọ́ èrè tí ó ti yóò ti gòkè yọmọ wa lọ bẹ́ẹ̀ percent. tó ní yóò di fifteen, yóò di twenty. ṣe ríjọ́ tọ́lọ̀ bá bá tí tí owó tá ń sèfù yẹn tó bá fi wọ 1 million tí a gbé kalẹ̀ fowó kìíní You are the opposite who knows zero percent of the business you the owner hundred percent of the business yóò ní salama alaikum <laughs> yóò ní salama alaikum <laughs> ẹ̀dàkùn jẹ báńkì náà wá short ah short ọdọọdún làwà gba 30 oṣooṣù lágbà 30 30 a sì padà gbowó owó orí tẹwa ọ̀nà kan ṣoṣo nù ní àwọn ọ̀nà tí wọ́n fẹ́ kẹ́ mọ̀ wọ́n pọ̀ òun lẹni tó tó wífi wí Marvin King ní of all the ways of organizing banking the worst is what we have to be mọ̀rọ̀pá apẹ́ lórí ilé ìmọ̀ màmá ni torí pé ó ṣe pàtàkì púpọ̀ a fi clear doubt ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan tó náà ń wò pé mo ó dúró <laughs> wọ́n rọ̀wọ́ insha Allah eh, so um, ìbéèrè ẹlẹ́kẹta ẹ jẹ́ kí n dáhùn tí wọ́n ká fi ah, ah, ok ah, àsìkò orun ti tó lórí ilé tí wọ́n yí náà ṣe pàtàkì inú mi dùn púpọ̀ ó fi hàn pé béèrè ẹni tí kíní ìwù se ní lẹ́fi lè máa béèrè rú béèrè báyìí wọ́n ní gbogbo ẹ̀lá gbọ́ ló dùn mọ̀ràn ìmọ̀ràn yìí bó láti ní lágàkà àbí lọ́rẹ̀ ẹgbẹ̀ àbí bó láti ní ní pàkátà lókè ìgbó <laughs> gbogbo ẹ̀ náà láàrin insha Allah ẹ̀ iṣẹ́ ń bẹ̀rẹ̀ o ara tí mò ń sọ látẹ̀kùn gbogbo alájọ ṣiṣẹ́ o ẹ̀kọ́ ti sí èmi àtàwọn tí ó bá rí bì ní báyìí ẹ̀ ti sí wà ní kí n kọ́ gbé láti bẹ̀ kí ni mo fẹ́ sọ lórí yẹn ni pé àwa ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ èmi personally àti kọ̀lígì mi tí mo sọ lẹ́ẹ̀kan àti uh, chairman albarka trust uh, uh, uh founder albarka trust wọn alájí sáka bukiri ọlọ́kọ́ mẹ́sà sàlékún dáadáa bàbá náà nínú àwọn tọ́lọ̀ fún pẹ́ ìsìláàmù nílá bẹ́nu níbi ìtààmà gbàtọ̀ wà tara àti ma gbogbo nǹkan ní násẹ́sì tí ó sì rí sí nǹkan kan bẹ́ẹ̀ àti báwọn jáìsù gan sọ̀rọ̀ kọ́dọ̀ ẹ̀rí pé ńgbà táwẹ̀ ń bọ̀ yìí ẹn tó jẹ́ gm jáìsì ọwá ní sẹ́mínà tàṣe àpẹwà lọ́wọ́ níta fẹ́ kórí náà ni pé mákẹ́ẹ̀tì ń bẹ fún yín lọrin òun gẹ́ kọ̀nfẹ́sì fún mi lẹ́yìn rẹ̀ pé ah láwọn èèyàn pọ̀ tó báyìí wọ́n sì tún kàn kankan lè wọ́n serious ah, kí ni ìwà àwọn eléyìí ṣe mú níta fi ní ọwá nù ẹni tó jẹ́ ọ̀gá ń pa Islamic Bank ní Central Bank àgbóhùn náà wà Dr. Bashir Ali on ni special adviser to CBN governor on non-interest banking ẹni tó jẹ́ business manager Diamond Bank agbóhun náà wá agbóhun ọwá bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ táwà jọ sọ àti bá wọn sọ ẹn fún mi ni pé the only thing táwọn nínísìn ni pé mo sì rí pé reason ọwà reasonable pé ẹ̀rù ń bá àwọn àwọn òfẹ́ yakini yìí lójú bẹ̀rẹ̀ kẹtẹ lẹ́ẹ̀kan náà àwọn rí pé káwọn máa sí díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ti fáwọn láìsẹ̀ẹ̀sì ẹ̀rí gbogbo ariwo tó ń pa àwọn ariwo lásán ni wọ́n ti fún wọn ní láìsẹ̀ẹ̀sì wọ́n sì láwọn bẹ̀rẹ̀ ní december wọ́n ti ń ṣe àwọn iṣẹ́ abẹ́nú tí wọ́n máa ṣe bọ́lá àgbègbè ní sí nǹkan kan àwọn òṣìṣẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ àwọn wá wò pé káwọn mọ́ fẹ́ gbogbo ẹ̀ lójú lẹ́ẹ̀kan náà ó báwọn lọ 20 state lẹ́ẹ̀kan náà nàìjíríà lẹ́ẹ̀kan náà ẹni tó ma ti ń se jẹ́fù mọ̀gbọ́n ma ti ń se nù kò wúlò àwọn ti wá decide pé stéètì mẹ́ta làwọn ti kọ́ bẹ̀rẹ̀ àwọn stéètì mẹ́ta yìí kọ́dà àwọn wo pé àwọn bí táwọn ti mọwọ́ dáadáa most of àwọn táwọn wà ní jaiz láàrúgbó àti ibi táwọn gbé àti ibi táwọn ti ń ṣiṣẹ́ láti gbà táwọn ti ń ṣe láàrin ìlú mẹ́ta ni Kaduna Kano ìrùkọ́ ma kánù mẹ́nu wọn o kí a má gbé wọn gà mọ́ torí pẹ̀lú wọn náà bọ̀tún láwọn mọ́wọ́ tẹ̀rín yìí dáadáa táwọn bá tiẹ̀ níṣòro àwọn rí pé yọ mọ̀ níwọ̀n ibẹ̀yẹn làwọn ní kí central bank kọ́ jẹ́ káwọn òfin bẹ̀rẹ̀ bọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́n ti wá promise wa pé tó bá di second phase pẹ̀lú ògbọ́ ọlọ́run náà àwọn táwọn ọkọ̀ consider nìlọrin fún táwọn gẹ́jẹ̀ ti rí so bọ̀ tí wọ́n bá wá sí bẹ́ẹ̀ ẹ̀mẹ́jà wá disappoint wọn o nígbà bá wá sí branch ní wọ́n rí yẹn <laughs> wọ́n rí yẹn àwọn náà tẹ̀ láwọn gbà páwọn orí yẹn wọ́n wà highly impressed pẹ̀lú tí wọ́n rí Eh, tó tún ṣe pé níwájú ilé gómìnà láti ń ṣe wájú ilé gómìnà gómìnà fún wa ní banquet hall kọ́dà ìjọ yẹn wọ́n fẹ́ ṣe ìjọ yẹn ni gómìnà fẹ́ swear in àwọn new commissioners lódodo tó ṣe dáadáa ni on that day ni wọ́n ti announce pé wọ́n ṣe swearing fáwọn mẹ́fà tí wọ́n yàn kan yìí nígbàtí gọ́ọ̀nà gbọ́ pé àwa tí wá lọ gba kwara hotel banquet hall ní wọn pé ká shift lọ bẹ̀ ó kú ọ̀tún lálẹ́ fèrè pé àwọn kan láwọn ti gbọ́ lórí rédíò pé kwara hotel ni wọ́n tó ní kíní ni gọ́ọ̀nà himself ló ní no ẹ ṣe nǹkan báwọn òun ó ṣe swearing tòun òun ó gbé sí tuesday a day before ẹ̀yẹn wá lò ó banquet hall ní west náà sí dá àhà ọlọ́run ma sàlékún àmàna ìmàna tí ẹ̀ náà so inú wọn dùn gan fún tí wọ́n rí èyí òun wá lọ́kàn balẹ̀ pé ìlọrin òun disappoint wọn àwọn náà sì ní disappoint wọn insha Allah gbogbo ọ̀rọ̀ tá a bá tún jọ ń sọ pẹ̀lú ògbọ́rọ̀ tá a bá wà ń fọ́rọ̀ ń báyà àmọ̀ ìbí tóra wà létí but ọ̀nà kan wá ń bẹ ọ̀nà méjì ni ọ̀nà kan bẹ tó yáàgì yìí lọ àwọn arí ìkó làwọn mọ̀nà gbọ́n àwọn èkó gbọ́n <laughs> àwọn èkó gbọ́n àwọn tá a pè wá ń jọ yẹn chairman albaraka eh, albaraka microfinance bank islamic bank ní lẹ́kọ̀ọ́ àpèwọ́n náà wà tó wá sọ̀rọ̀ èkó <laughs> àwọn gbẹ́ àwọn òṣèṣe rí tí kẹ́nìkan wá dálẹ̀ àwọn ti dálẹ̀ àwọn náà irú tí mo láwọn náà ró làwọn náà àwọn òní dánlá lálẹ̀ tágbára àwọn òní ká microfinance làwọn ò fi bẹ̀rẹ̀ ìjọba ti láńsẹ̀sì wọn wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti lọ́fíìsì wọ́n ti ọ̀pẹ́rẹ́tì ó ti dọ̀dún kan lọ lẹ́kọ̀ọ́ nísìn islamic ní fúlẹ̀ èyí òun yóò tètè yá irú wọn gbẹ́ bá pe jáìzì yóò rọ jáìzì lọ́rùn ẹni ó ti ní nǹkan kan lẹ̀ ju ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ torí ẹ̀ ní pé gbogbo àwa tá a bá ní islamic cooperative fún Ìlọrin challenge wọn fún yín ẹ kóra yín jọ ẹ kóra yín jọ ògbówó tí wọ́n ń béèrè kéèyàn tó dá microfinance bank kalẹ̀ ọ̀pọ̀ bẹ̀ẹ̀bá kóra yí jọ mẹ́ta mẹ́rin márùn mẹ́fà union sí wà tẹ́bá fẹ́ ká láàásì pẹ̀lú àwọn union wọ́n ti ní union of islamic cooperatives in kwara state kọ́dà the ministry of commerce kwara ti register wọn kìí sọ́rọ̀ abẹ́lé tẹ́bá fẹ́ ká introduce yìí sí wọn yìí tẹ́bá fẹ́ ṣe ẹ̀já gbọ́ irú union yẹn níṣẹ́ tẹ́ lè ṣe ẹ̀yìn gan lè bẹ̀rẹ̀ ṣẹ́rí tẹ́ bá bẹ̀rẹ̀ nìyọ́ yá kọ́dọ̀ lè mẹ́jẹ jáìzì mọ́ àti ń gbọ́ irú standard ibtc ti apply àwọn míì náà ti ń sọ fún apá àwọn náà ní interest torípọ̀ owó ń bẹ̀m̀bẹ̀ mo ti wí wọ́n ti deny wa l'opportunity yẹn for a very long time ara àǹfààní tí ń bẹ̀m̀bẹ̀ ni pé àwọn kan bẹ táwọn ìnáwó tí wọ́n síbi rìbá ibi inú ibi tó wó sodo sí jù láyé lónìí ní gulf countries saudi kuwait emirates qatar àwọn yóò ní owó ní ọba kan rẹ̀ lókù àwọn èyí sì fẹ́ náwó wọn síbi tí wọ́n ti jìyà ọlọ́run wọ́n pọ̀ bẹ́ẹ̀ kan rí tí wọ́n ti ń retí pé ẹfáwọn ní go ahead káwọn wá invest so tẹ́yìn bá lè bẹ̀rẹ̀ yóò yá tó ká máa retí but àwọn náà work towards ti àtòkè ni ẹ̀yìn náà máa ṣiṣẹ́ fún ti ọlọ́run gbogbo wọ́n tó ọ̀bá sì ṣe cooperative náà bó ṣe kí wọ́n náà patronize wọn ìwọ́n náà ń ṣe ń bẹ̀rù ah, àsìkò òun ti tó ẹja àdó báyìí náà jẹ́ ṣé obìnrin náà lè dá ah, ah, dáadáa wọ́n láwọn ìyá wa ní sóbìnrin lè dá sí islamic bank dáadáa dáadáa obìnrin lè dá sí kọ́dà pẹ̀lú gbọ́lọ̀ ìyá wa yóò padà débi tá ń rò tíyàn bá dé Saudi lónìí wọ́n wà ní branch yóò females branch tẹ́ free àti manager àti messenger àti kìíní obìnrin náà níbi tí ẹlẹ́hàn lọ́ọ̀bẹ̀ yóò free alásàlátù ọlọ́bẹ̀ nìkan ní máa ké máa gbé sẹ́rù fásàlátù ní àyíjà àsàlátù níbẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀yìn ìyàwó ẹ̀yìn náà láyé ń bẹ̀ tó pọ̀ ọlọ́run ó sì sí rọrùn ee pé ká dá ìhùn náà ee adúpẹ́ fọ́lọ́run ọlọ́run ti sọ pé gbogbo ẹ̀yìn tẹ́ ti ń jẹ rìbá ládùúgbò ẹ̀ ti ń jẹ tọ́wá gbọ́ lónìí tẹ́rù ọlọ́run pọ̀ èsì ti wà nù sọ́ràtù bákọ́rà kí lọ́lọ́run bí ọlọ́ni fa in túbútún àmúwàlìkún látàbìlìmọ́nà wà látàbìlìmọ́ ọlọ́run níbẹ̀ bá ti túbọ̀ òun sí tán ọba ti túbá òforíjì ọmọdébẹ̀ mẹ́dé làkún rúkúsù àmúwàlìkún ẹnu ojú owó ni ó kó mọ́ bọ́ bá ti lè tú bẹ́ẹ̀sẹ̀ ọlọ́lọ́hun forí jẹ́ ọmọ tún padà abẹ̀ mọ́ ní kọndíṣàn rẹ̀ هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى